aṣíwájú rẹ̀ lọ̀gá wa olódodo l'Ànábì aṣíwájú rẹ̀ lọ̀gá wa o olódodo l'Ànábì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo l'Ànábì Muhammad. aṣíwájú rẹ̀ lọ̀gá wa olódodo l'Ànábì aṣíwájú rẹ̀ lọ̀gá wa olódodo l'Ànábì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأصلي وأسلم على أشرف المرسلين نبي جعب القرآن كالشمس في دحاها وجعب سنة كالقمر إذا تلاها من عمل بهما عاش في النور النهار إذا جلاها ومن أعرض عنهما يتخبط في ظلمة الليل إذا يغشاها وعلى آله وأصحابه أهل البر والتقى والنقى والتابع لهم بإحسان إلى يوم الدين أما بعد Dr. Sulaiman Ẹgbẹ́jí ọlọ́run jẹ́mi yóò gùn aláàjì Sulaiman Ẹgbẹ́jí ọlọ́run jẹ́mi yóò pẹ̀lú àlàáfíà àti bọ̀tán rere ọlá nábì muhammadu ọlá ṣehu tìjànìyà dr sulaimanu ẹgbẹ́jì ọlọ́run jẹ́mi yín ogun alájì súlẹ̀ ẹgbẹ́jì ọlọ́run jẹ́mi yín ogun pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere ọláṣẹ́wù tìjàníyà ọ̀làǹnàbí muhammadun adúpẹ́ fún ọlọ́run ayé ànábì wa muhammad ọlọ́run bá wa ṣàlékún kẹ́ẹ̀rẹ́ àti gẹ̀ẹ́rẹ́ fún adéwálé tí í ṣe ànábì wa muhammad bá wa kẹ́ àwọn ará ilé ànábì bá wa kẹ́ àwọn sọ̀hábà ànábì bá wa kẹ́ gbogbo àwọn tó bá ànábì ṣe wàhálà ẹ̀sìn tí wọ́n bá jìyà tí wọ́n fojú winá wàhálà nígbà tí ìsìláàmù rakò lọ́wọ́ nílùú mọ́kà kọ́lọ́hún tó yọ̀ǹda fún wọn pé àmọ́nà ìsìláàmù yìí kò gbọ́dọ̀ ráre èrè ànábì àsìkò ti tó yá gbéra máa lọ sílùú mọ̀dínà a ti pèsè kalẹ̀ fún èrè ànábì ń bẹ̀ àwọn tí ó dúró tiẹ̀ tá a ti fọ ẹ̀mí wọn mọ́ tí wọ́n dúró tì ọ́ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run tí wọ́n kún ọ lọ́wọ́ tí ìsìláàmù yóò fi nàró tí ó fi wá dúró yóò fi wá kárí gbogbo ohun tí ń jẹ́ ìpele ìpele ilẹ̀ tọ́lọ́run bá dá ọlọ́run gbogbo yẹjú wọn ẹni tó jáde kó onú ilé tọ́ba níbi ogun bádàr tó sọ fún ìyàwó àtọmọ pé ń bọ̀ wá tí ò padà wọlé mọ́ ọlọ́run bá wa kẹ́ gbogbo ẹ̀mí irú wọn ọlọ́run sọ fún wa pé ẹ̀mí wọn ń bẹ nínú àpò òdùkẹ́ àwọn ẹyẹ tí wọ́n ń gbé káàkiri nínú ọgbà ọlọ́run máa bá àlékún fún iye irú wọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èdè rẹ̀ tó kọ́ pa nínú islam ẹni tó kọ́ fi idà pa nínú islam ẹni tó gún lọ́kọ̀ nínú islam ẹni tó kúkú oró tó ti olúbọnú náà tó ti ìbọn ní ojú ara tó fi wá jáde kúrò láyé bẹ́ẹ̀ látara kíni lè kalimati Allahi nítorí gbólóhùn ọlọ́run ọba tó ní inna kalimata Allahi yálẹ̀ wọn lè yá arábìnrin náà sọ pé gbólóhùn ọlọ́run ọba ní ọmọ lòkè kò ní lọ ọlẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n pa ọlọ́run gbogbo wọn bá ṣe pọ̀ tó nì ìrè olúwa lọ́mọ nǹka wọn àwọn ọmọ nǹka wọn bá wa kẹ́ wọn ọlọ́run àwa kan dé lónìí gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí lónìí àwọn ń gbádùn ìsìláàmù táwọn kan sì ti jìyà rẹ̀ ọlọ́run bá wa kẹ́ ogun wọn ọlọ́run àwa táwọn náà ń gbádùn ìsìláàmù yìí ọlọ́run mọ́sá àfi wálé pa bá wọn ọlọ́run má jẹ́ ká jẹ gbogbo ohun tá a gbà lọ́dọ̀ rẹ lálẹ́kì àwọn jẹ tá láyé má ṣe wá ní ẹni tí ó dijọ́ àdèhábìtúkọ àdèhábìtún tó yé bá a ti kún fi háyà ti kún tó níyà gbogbo dáadáa gbogbo ìgbádùn yẹn ti gbádùn tá láyé má ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run jẹ́ àgbádùn láyé wá ṣe àdìpèlé oore gbogbo tó bá ṣe fún wa láyé jẹ́ ọjẹ́ ní tó kéré nínú ńláńláńlá tó ṣe fún wa tó bá di gbangba àlìkìyàmọ̀ wọ́n ṣàṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah ààrẹ wa tá ń gbà ọlọ́run gbà lọ́wọ́ wa mọ́dàlú wa láyà fi àwẹ̀ ìjọ tàwọn ẹni rẹ̀ bí ànábí wa Muhammad àtàwọn tó bá lùgbà wọ́n wọlé àtànábí àtàwọn tó bá ànábí lùgbà wọ́n sá sàwa náà lẹ́nu ẹ̀rí ọlọ́run ọ̀là aláìlá ilọ́lọ́ ọ̀là Muhammad Rasulullah ọmọ èké wa àgbà wa tẹ́wọ̀ àánú sí ọ rí ọlọ́run wa tẹ́wọ̀ àánú rẹ sí ọ wọ́n sá sànú wa látàrí àlámọ̀rí ìgbésí ayé wa látàrí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n sá sànú wa ń di ẹ̀sìn Ìsìláàmù wọ́n sá jí gbólóhùn rí ọlọ́run kọ́ máa lo òkè ọ̀là aláìlá ilọ́lọ́ ọ̀là Muhammad Rasulullah gbogbo àwọn àfa àwa láńlá ọlọ́run bá kẹ́ wọn gbogbo àwọn òbí ọlọ́run bá wa kẹ́ wọn ọlá ànújọ́ kan sórí ọlọ́run èyí tá a fẹ́ bára sọ lónìí òun náà ni ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó yẹ ká fura sí gbogbo wa kọ̀yọ́ méke wa lẹ́kọ̀yọ́ afá lẹ́kọ̀yọ́ ọmọ kéwúlẹ̀ àtọkùnrin àtobìnrin wa ẹ gbogbo wa ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ ọlọ́run ìtọ́rọ̀ bá tó bá a sọ yìí kí ni nǹkan náà ìmọ̀ jàǹbá àmọ́nà ọlọ́run tọ́lọ́run gbé fún mi àti ẹ àti ìmọ̀ jàǹbá àmọ́nà tí ń bẹ láàrin èmi àti ẹ láàrin wa àtẹ̀dá ẹgbẹ́ rẹ ó náà la fẹ́ yànnàná fún ara wa ká pera sákìyèsí àti mọ́tẹ́lẹ̀ ká tuntun bọ́lẹ̀ kan sí ká wá tara bẹ́ẹ̀ ká tara rẹ̀ mú wá sí ká wá fọn tí ọ̀dà mọ́ nù wá wa ká fọ mọ́ èyí tó dáa tá à ń ṣe tẹ́lẹ̀ ká wá tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àlẹ́ àmọ́nà khiyanatu amanatillahi ìmọ̀ jàǹbá àmọ́nà ọlọ́run ìsìláàmù níjọ́ tọ́lọ́run ti gbé ìsìláàmù kalẹ̀ ní mission ìsìláàmù ti jẹ́ sí pé n ti ń fẹ́ àlàáfíà kí àlàáfíà ó kárí ilé kó kárí oko gbogbo ìpínlẹ̀ ìpínlẹ̀ ilẹ̀ tọ́lọ́run bá dá gbogbo ààyè tọ́lọ́run bá dá ni ọlọ́run fẹ́ kí àlàáfíà ó jọba bó àlàáfíà ó ṣe jọba ìwọ tó fẹ́ sin lọ́hùn ọlọ́run fẹ́ kọ́ ọmọ bẹ pẹ̀lú àlàáfíà wọ ohun tó fẹ́ ṣe náà tó pẹ́ mùsùlùmí pẹ̀lú alábàágbé rẹ àfi kẹ́ ẹ jẹ́ alálàáfíà láàrin ara yín ìwọ náà fún ara rẹ ìrẹsọ̀rọ̀ ọlọ́run ọba tó dá ọ jẹ́ ẹni tí ó jẹ́ alálàáfíà tí ò ní ráàmọ́ náà ọlọ́run ọba láre nítorí pé àmánà tọ́lọ̀ ń gbé fún wa àmánà tó lágbára ní gbà fi pamọ́ bá mi tọ́jú kínní jẹ́ kínní ọlọ́dọ̀ rẹ rí ọmọ ènìyàn ká tọ́jú ẹ̀ bọ́nà sí ní ká ẹ̀ àárín ìwọ àtẹ̀dẹ́gbẹ́ rẹ má jẹ́ káàrin yín ó bàjẹ́ má jẹ́ káàrin yín dàrú má jẹ́ ẹni tí àwọn èèyàn máa bẹ̀rù tí wọ́n bá ti rí pé ha lágbájá nù ẹ má jọ gbọ́n ń sọ yìí tó bá ti rí bẹ́ẹ̀ èyí ṣe mùsùlùmí gidi tó bá ti rí bẹ́ẹ̀ èyí ṣe mùmìnì nítorí pé ń jẹ́ mùsùlùmí lẹni tá a sọ́dọ̀ rẹ̀ ẹni tá a lè lọ sábà tá a gbà pé tá a bá rẹ̀ aburú ṣe wá jàǹbó òun náà ni ká wá fi àlàáfíà gbé ayé ká wá fi ìfọ̀kànbalẹ̀ gbé ayé láàrin ara wa ọlọ́run bọ̀ wá fẹ́ kí mùsùlùmí ká ṣèpò ká ṣèpò ojú ọ̀nà tó ń gbélé wa lọ́wọ́ ọ̀nà wo ni òun náà ni ọ̀nà tó fi tọ́ tó fi rán àwọn ànábì ọlọ́run ọba tí ń ṣe ọ̀nà ìwà mímọ́ ọ̀nà ẹ̀sìn mímọ́ ọ̀rọ̀ ọ̀nà ìhùwàsí mímọ́ ọ̀nà ìṣe ara wa sọ́lọ́hún ìṣe mímọ́ láàrin ara wa sọ́mọlàkejì wa. ìṣemímọ́ láàrin wa sí àwọn ẹ̀dá ọlọ́run tó kù yàtọ̀ sénìyàn n ti jẹ́ àlẹ́ àmọ́ náà nìyẹn káwa mọ̀ ṣe káwa ṣe kámọ̀ ṣe mímọ́ yìí òun ní jẹ́ sí pé ara àmọ́ náà ọlọ́run láre kámọ̀ ṣe mímọ́ láàrin ẹ̀dá ẹgbẹ́ wa òun ní jẹ́ pé ara àmọ́ náà ti ń bẹ láàrin ẹ̀dá ẹgbẹ́ wa lára láre káwọn ṣe mímọ́ pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run tó kù òun ní já sí pé ara àmọ́ náà tọ́lọ̀ ń gbé sáàrin wa àtàwọn ẹ̀dá yòókù ara láre nítorí bẹ́ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ogbón tá a wí ẹni tí ó bá mú wa kọlu àmánà ọlọ́run ká jìnnà sí ẹni tí ó mú wa kọlu àmánà ọmọlàkejì wa ká jìnnà sí gbogbo ọ̀kọ̀ọ̀kan ọmọ ènìyàn lọ́mọ yìí pé ìwà tí ó ni ìwà ká máa jàǹbá àmánà ìwà tí ó tí wọ́n bá níbẹ̀ tójú tì ní ìwà èébú òun ni kí a máa jàǹbá àmánà nítorí bẹ́ẹ̀ ọlọ́run ò sì ní yọ́nú sí ẹ̀mí kan tí máa ń hùwà ìrámánà láre ẹ̀mí tọ́lọ́run máa ń sí òun náà ni ẹ̀mí tí ń bá ń gbé àmánà tí ń gbé pamọ́ tí ń gbé tóbi tí sì ń bàbàrà àmánà ọlọ́run wá sọ wa ọ sọ wa lára pé àwa mùmìnì ká sọ̀ra wa lọ́lọ́run fi ń sọ báyìí fún wa inú Suratul Anfal níbi àyà twenty seven ọlọ́run ní bara'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ọlọ́run ya ayyuhalladhina amanu la takhunu Allaha war rasula wàtẹ̀kùnù àmànàtìkùn wà á ń tún látàlámù ọlọ́run ní ayọ́ aládé ìnà àmànù ọlọ́run pé gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ gbèmí ọlọ́run bá gbọ́ tọ́ni aládé ìnà àmànù gbọ́ aládàáhùn kí ni jẹ́ aládé ìnà àmànù làwa tá a ní ọlọ́run ọba lọ́kan ṣoṣo tá a máa sìn aládé ìnà àmànù àwa sọ pé ọlọ́run làlákàyà sí wa aládé ìnà àmànù àwa tá a sọ pé gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa ti dáadáa ọlọ́run ló mú wa aládé ìnà àmànù tá a bá rí kàyókù tí ò tẹ̀ wá lọ́rùn àgbàgbọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá alladhina amanu lẹ́ni tó mọnú ara rẹ̀ tí ń fẹ́ dáadáa fúnra ara rẹ̀ tí sì ń fẹ́ dáadáa fún màlákejì rẹ̀ ọlọ́run ní la tahunu Allah ọlọ́run ní ẹ má jàǹbọ̀ ọlọ́run bó láti jàǹbọ̀ ọlọ́run ìjàǹbọ̀ ọlọ́run bẹ́ẹ̀ níbi pé àdáyé ìntọ́lọ̀ ní ká wá ṣe láyé apá ti àṣemọ́ ìntọ́lọ̀ ní ká mọ̀ ṣe òun wọlé gbogbo ẹni tí ń bá ti ń rawọ́ lé ntọ́lọ́hún ọ̀fẹ́ ń jàǹbọ̀ ọlọ́run ọba nìyẹn gbogbo ẹni tí ń bá ti ń ṣe ntọ́lọ́hún ò nífẹ̀ẹ́ sí ń jàǹbọ̀ ọlọ́run ọba nìyẹn látẹ̀kùnú lọ́hà ẹ má jàǹbọ̀ ọlọ́run ẹ má jàǹbá àmọ́nà tọ́lọ́hún gbélé yín lọ́wọ́ wá rọ̀ sùúlà ẹ má jàǹbá àmọ́nà tánàbí gbé fún yín ànábì ti kú ò láyé ànábì ti kú ò láyé ànábì kú ò láyé ànábì fi alukurani kalẹ̀ fáwọn ọmọ ènìyàn alukurani fi alukurani kalẹ̀ kọ́mọ jẹ́ akọ̀mọ̀nà mùmíní kọ́mọ jẹ́ ntí ọmọ gáìdì wa kọ́mọ jẹ́ ntí ọmọ tọ́ wa sọ́nà káwá jàǹbá gbogbo ntànàbí kalẹ̀ fún wa gbogbo ọ̀rọ̀ tànàbí sọ fún wa gbogbo ìtumọ̀ tànàbí tún fún wa nípa ọlọ́run ká má tẹ̀lé ká má bábá bùnmí lọ à ń jàǹbá àmánà ànábì nìyẹn àìgbà ànábì gbọ́ àjàǹbá àmánà ànábì ni tí ó bá ti mú ọ tẹ̀lé ànábì ó jàǹbá ànábì nìyẹn látẹ̀kùnú lọ àwárọ̀ sùúlà ẹ má ọlọ́run ẹ sì ànábì wàtẹ̀kùnú àmàna ti kẹ má wàá orí ara yín kẹ má ẹ̀tọ́ ti tẹ̀ ẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ó fún yín látàrí pé ẹ bá ṣe dáadáa torí ẹ̀ ń tọ́ ṣe dáadáa ọlọ́run sẹlẹ̀sán dáadáa ara rẹ nìyẹn dáadáa ní conference àkọ́kọ́ tó lọ ń pè wá sí àìwá tẹ̀lé ọlọ́run ọba láyé àìtẹ̀lé ànábì láyé òun ni ó mọ àjàmbá orí ara wa tá a fi jàmbá àmọ́ náà àdéhùn tá a bọ́ lọ́run wa gbé wa antum la ta'lamun ọlọ́run tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ sì ní ìmọ̀ ẹgbẹ́ ti jàmbá orí ara yín. kùránì sọ fún wa wípé gbogbo tí ń jẹ́ ìwà jàmbá pátá tí ó mú àjàmbá ọlọ́run òun ni ká jìnà sí ọlọ́run ni ọmọ gba àwẹ̀ àwẹ̀ lọ́n sí lọ́nà yẹn fún wa yìí ó dénú oṣù yìí ọ̀wá gba àwẹ̀ náà automatically ò ti jàǹbọ̀ ọlọ́run ànábì ní ọlọ́run ní ká gba àwẹ̀ òun lọ́lọ́run ọba fi rán ìwọ mùsùlùmí ọwá ní wàrà yín pọ̀ èmi ò lè gba àwẹ̀ nǹkan tèmi lè fi panú ọjàǹbá ànábì nìyẹn ìrẹ́ mùsùlùmí ànábì sàlàyé fún ẹ pé oṣù rọmọdọ́nà yìí gbogbo ń tọ́ ẹ kó o ṣe nú ẹ ní kó o fi wáyọ̀ nú ọlọ́run gbogbo ń wá foríjì ọlọ́run gbogbo ń ẹ kó o ṣe ń bẹ̀ ní fi wá súnmọ́ ọlọ́run gbogbo tó yẹ kó sí mẹ́rin kò fi bẹ́ẹ̀ lọ́hùn ọwọ́ apátì ọwọ́ ń ṣe ìrádọ́mọ̀rọ̀ káàkiri ó ti jàǹbó orí ara rẹ̀ wà ń tún látà lámúnà ṣùgbọ́n òní mẹ́kò jàǹbó orí ara rẹ̀ nítorí bẹ́ẹ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní ká jìnà sí gbogbo tí ọ̀dà kafur ọlọ́run bá ń sọ fún wa Muhammad sallallahu alayhi wa sallam igbe gbogbo ẹni tí ọlọ́run bá paláṣẹ tí ò ṣe tọ́lọ́run paláṣẹ táwọn kan wá ń tẹ̀lé àṣẹ tọ́lọ́run táwọn kan wá ń gbógun ti àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ tọ́lọ́run yẹn táwọn pa àṣẹ tọ́lọ́run bá tì táwọn jẹ́ oníjàǹbá tó fẹ́ máa fi jàǹbá ta àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́hùn ọba tó fẹ́ gbọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí ọlọ́run ní ẹ̀yin dẹ́n sí tèmi ọlọ́run ẹ má fòyà mo ti mọ̀ pé ẹ̀yin tí mo dá sáyé oníjàǹbá ń bẹ nù yín àwọn tí ó tẹ̀lé ṣètánì ń bẹ nítorí pé ṣètánì bá mi gbé àdéhùn ọ̀tọ̀rọ̀dọ̀ èmi ọlọ́run ipò òun náà fẹ́ ní ìjọ tòun mo sì ń sọ fẹ́yìn tí mo dá tẹ́ ẹjọ́ mànẹ́bí Adam ipe ẹ má tẹ̀lé ṣètánì ṣètánì yẹn bàbá àgbàlagbà ni ọ̀tá ló bá bá ńlá yín ṣe ọ̀tá ló bá ńlá yín ṣe ẹ jìnnà sí i ọlọ́run wá ní tá a bá wá rí àwọn tó ń ṣètò ọlọ́run tá a wá rà kan tó wọn jàǹbá wọn ọlọ́run wá ṣàdéhùn pé iná lọ ha dájú ọlọ́run bá yóò dáàfihàn anilẹ́dẹ̀ iná àmànù ọlọ́run ló wọn máa dáàbò bo bá gbọ́ ọlọ́run níbi jàǹbá àwọn oníjàǹbá ọlọ́run ló wọn máa dáàbò bo gbogbo àwọn tó níbi aburú àwọn aláburú tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́ máa lo òkè ní tó gbáṣẹ́ ọlọ́run bá mú pé iṣẹ́ ọlọ́run máa lo òkè ni táwọn kan wá ní iṣẹ́ ọlọ́run tẹ́lẹ̀ máa lo òkè yìí kò ní lo òkè àmọ́ fà ọlọ́run ti ṣàdéhùn fún àwọn tó ń gbéṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ lọ ha fi hàn án iná ọlọ́run lọ́wọ́ máa dáàbò gbogbo ẹni tó gbéṣẹ́ ọlọ́run lọ́wọ́ níbi ìjàmbá àwọn oníjàmbá níbi àwọn àtẹ̀sùn fúnra rẹ̀ láàyò ìbùkún láhàwá ni kàfúr ọlọ́run òun nífẹ̀ẹ́ sí gbogbo àwọn oníjàmbá kàfúr tó jẹ́ kèfèrí ọlọ́run bá sọ eléyìí ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nítorí wípé ó ti mọ̀ yí pé táwọn kan bá ń gbé sókè àwọn kan máa fàálẹ̀ àwọn tó ń fàálẹ̀ yìí kò sí tó jẹ́ wọ́n máa fàálẹ̀ tayọ yí pé wọn ò ní ìpín kan tó fẹ́ gbàdúrà ọlọ́run ju àlìkìyàmọ̀ ju ìpín pé wọ́n padà wọ náà lọ jàmbá tí ọlọ́run nu ọ̀gbọ́dọ̀ jàmbá tó ọlọ́run ọlọ́run wá ní ìmọ̀ jàmbá tó wọn ọlọ́run in tó léwu ni ọlọ́run ò sì fẹ́ káwọn jàmbá rẹ̀ kò fẹ́ kí ara ànàmọ́nà tó ń gbélé wa lọ́wọ́ kọ́ra kára láre ó fẹ́ ká jìnà sí ìwà tí ó da fẹ́ ká jìnà sí ètekéte ó fẹ́ ká jìnà sí ọ̀rọ̀kọ́rọ̀ ó fẹ́ ká jìnà sí ìmọ̀ ara ọ̀rọ̀ wọn ọlọ́run ba láre <clears throat> ìrọ̀rọ̀ ọlọ́run ba láre òun ni kí ọlọ́run sọ pé ẹ ṣe báyìí ká má ṣe bẹ́ẹ̀ ká máa dọ́gbẹ́ kan láti fi yí ọ̀rọ̀ ọlọ́run kúrò níbi ojú pẹ̀nà tọ́lọ́run gbé sí jàǹbá nìyẹn gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní ilé àtibọ̀tán re ìtọ́lọ́run bá wí nìyẹn ọlọ́run wá sọ pé wọn látún jáde ilé alẹ́ ládé iná yákàtà nù na àǹfọ̀sàhùn ọlọ́run ní ìrẹ́ Muhammad ìrẹ́ mùsùlùmí látún jáde má bá ṣe fàǹfà má bá fàá anìlẹ́dún iná na náà na wọn àwọn tẹ́ ẹ bá ní ẹgbà jàǹbá tí ẹ má ṣe jàǹbá tó láwọn ò ní í gbọ́ tó ní jàǹbá yìí làwọn ò múṣẹ́ làwọn ò mú níṣẹ́ ṣe táwọn wọn ẹ má bá wọn fà á ẹ fi àwọn tó ń jàmbá orí ara wọn iná lọ́hà dájú ọlọ́run ọba láàyò ìbò máa ń kẹ́ wà àfi ọlọ́run sí ń orí ara tó jẹ́ Ramadan tó bá ti wá gbá àwẹ̀ arúmọjẹ tó ń gbà tó bá ti wá di lálẹ́ ọwọ́ á gbé àgé ọwọ́ á lọ ra ọtí sí i ọwọ́ á fa àgé lọ́wọ́ oròpọ̀ ń jàǹbẹ́ nìkan ni ọ̀jàǹbẹ́ nìkan kan ọ̀jàǹbọ́ ọlọ́run ọba ọba tó ní o jìnnà sí wẹ́ẹ̀ṣẹ̀ nu Ramadan tó pé wẹ́ẹ̀ṣẹ̀ iná náà wọ́n tún wá ń dọ́gbọ́n ó tún wá ń dọ́gbọ́n dẹ́ṣẹ̀ ọ̀bẹ́ káyọ̀ máa rí ọpọ́ ń dẹ́ṣẹ̀ àmọ́ ẹrù ẹrù àwọn èèyàn ń bọ̀ àmọ́ ẹrù ọlọ́run tó dáwọ́ ọ̀bọ̀ ọ̀ ń bẹ̀rù àwọn ènìyàn àwọn ọ̀bẹ̀rù ọlọ́run ọba yàtàánú na àǹfùsà wọn orí ara wọn ni wọ́n ń jàǹbá torí pé ọlọ́run bò nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá jẹ́ hawanan oníjàǹbá èèyàn àfihímọ́ tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ramadan là ń gbà ó tún àmú tínú ramadan ọlọ́run ní àjìnà sí ṣìnà kí ramadan tó dé ṣìnà ń ṣe kàbáyìrí ni ìgbà tí ramadan tún wá dé nígbà pé ṣìnà ti jẹ́ ọlẹ́sẹ̀ yín lálẹ́ ramadan ó ní sọ́bọ̀nà níta àti gbẹ̀rẹ̀ àti síta àti sínú tán a lè súnmọ́ àwọn ìyàwó wa ṣé ìyàwó rẹ tó jẹ́ ìyàwó halali àbí tó jẹ́ haramu o tún wá gbalẹ̀ aṣẹ́wó lọ ẹ tún promise ara yín nínú Ramadan ọ̀ ń jàǹbá ara rẹ nìyẹn ò ń hùwà ẹ̀ṣẹ̀ nínú Ramadan wọn náà ń bẹ lára ẹni tí ń jàǹbá orí ara ẹ̀ ìwọ tó ní ọmọ jalè tó gbé nínú Ramadan yìí iná ni ọbẹ̀ sí wàkíwà lọ ń gbọ́n kálukú lójú àbí wọn tó náà mọ́ta tẹ́tẹ́ tó wá sọ tẹ́tẹ́ di iṣẹ́ nu Ramadan pé àwọn èèyàn nípa omi kiri jẹ́ ń lo opportunity kí n ta àbájẹ̀bú kí èlé bá jẹ́ ọbẹ̀ nu Ramadan ọ ń jàǹbó ara rẹ nìyẹn ọ ń dẹ́ ẹ̀sẹ̀ síra rẹ̀ ọ ń wanájú ra rẹ ní nítorí pé gbogbo ohun tó ń ni ní o jìnà sí ogun tí ó da láàrin wa láàrin wa nìyẹn ẹ̀ láàrin àwọn ènìyàn síra wa lọ́lọ́run fi sí àpèjúwe eléyìí yóò mọ jẹ́ wàásí fún àwọn obìnrin ilé ìyàwó ilé tó ń bẹ lábẹ́ ọkọ àti wọ baálé ilé náà tó gbéyàwó sọ́dọ̀ tó sojúṣe rẹ bó ṣe wà lópè lọ́wà ní gbàǹjà ọlọ́run bá júwe fún wa nínú àlùkùránì nípa pé ìmọ̀ ṣe jàǹbá gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń bẹ lábẹ́ àwọn ọkọ yín jàǹbá ọkọ rẹ̀ yálà ọkọ rẹ̀ jó iṣẹ́ ìjọba ni yálà ọkọ rẹ jó sí ọwọ́ ni yálà ọkọ rẹ jẹ́ gbogbo tọkọ rẹ lè jẹ́ pátá mọ́jàmbá rẹ àbúwọ tí ọkọ rẹ jẹ́ àfáà àbúwọ tọkọ rẹ jòjì sí ọlọ́run mọ́jàmbá rẹ ìǹtọkọ rẹ bá ní o ṣe tọ́jẹ́ lànà ọ̀tọ̀ ọlọ́run tẹ̀lé tẹ̀lọ́kọ rẹ pẹ̀lú ìlànà tí ọlọ́run fi rán iṣẹ́ tọ́lọ́ ń gbélé lọ́wọ́ kún ọkọ rẹ lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ náà má jẹ́ ìyàwó tí wọ́n mọ tako iṣẹ́ ọlọ́run láàrọ̀ ọkọ rẹ ọlọ́run gbéṣẹ́ dáwà lọ́kọ rẹ lọ́wọ́ gbogbo wá ìsọkọ̀ rẹ̀ wọ́n ṣe tó yẹ pé implementation rẹ̀ ká mọ ní lára rẹ̀ àwọn tẹ̀tí bí court ká mọ ní practical aspect lára àwọn tó jẹ́ ìyàwó àáfà àwárí practical aspect lára rẹ̀ gbogbo ntọ́kọ̀ rẹ̀ ń sọ fáwọn ènìyàn níta nígbà pé ẹ borí ara yín ẹ ṣe dáadáa ìwà tóbìnrin lè wù ní tí ó fi rí ìyọ̀nù ọlọ́run ọba ìyàwó tìwà tíyàwó lè wù ní tí ó fi pàdé àánú ọlọ́run ọba ìwọ tó wá jẹ́ ìyàwó àáfà àbí tó jẹ́ ìyàwó òjíṣẹ́ ọlọ́run ìwọ lọ́wọ́ ń takoṣẹ́ ọlọ́run lára ọkọ rẹ̀ ìlú obìnrin bẹ́ẹ̀ lọ́ọ́ ronú kó pìwàdà kó o lè bá a bọ́kọ̀ rẹ̀ wà lè jẹ́ náà kó o lè bá a wà nínú ẹni tí ọlọ́wọ́n bọ́ ìyọnu sí pẹ̀lú ọkọ níjọ́ àlìkìyàmọ̀ nítorí pé tó o bá rò pé iṣẹ́ tó gbọ́kọ̀ rí gbé lọ́wọ́ o lè bá ṣe ọlọ́run jẹ́ lára rẹ̀ tó ẹ pé ọlọ́run lọ́rùn kọ̀ rẹ̀ ń ṣe o lè ríṣẹ́ náà bàjẹ́ nítorí pé àwọn ànábì ọlọ́run kan ti ṣáájú tọ́lọ́run fi àwọn ìyàwó àgbákò báyẹn tó fi ta wọ́n lọ́rẹ dípò káwọn ìyàwó náà kún kúnṣe ọlọ́run lọ́ lára àwọn ọkọ wọn wọn ò kúnṣe ọlọ́run lọ́wọ́ wọn tako àwọn ọkọ wọn ni àmọ́ àtibọ̀tán wọn ọlọ́run padà sọ̀rọ̀ rẹ̀ fún wọn alukurani yóò máa jẹ́ wàásí fún èyí obìnrin ilé tọkọ rẹ̀ ń sọ fún ẹ pé kírun abọ́kọ̀ rẹ̀ ti ẹ̀ sàfáà ni àbí èsì òjíṣẹ́ kan ni àmọ́ jẹ́ mùsùlùmí dáadáa ó ní máa borí rẹ̀ máa ṣe dáadáa ìwà tó dáa ni ó máa wù káwọn múlẹ̀ bàrí ìwà tó dáa kọ́ lára rẹ̀ ọ̀wá tẹ̀lé ọlọ́run wá tata abudaini min ibadina salihaini fakhanatahuma falam yugniya anihuma min allahi shay'an wa qila dukhula an-nar ma'a ad-dakhilin ọlọ́run bá ní ẹ̀yin mùmíní ẹ̀yin mùmínà lóbìnrin ẹ̀sùnmọ́ bí ẹ̀jẹ̀ ń bá yín sọ̀rọ̀ gidi ẹ̀jẹ̀ ń fi àpèjúwe lélẹ̀ fún yín àpèjúwe tó fi lélẹ̀ fáwọn kèfèrí àwọn tó ń ya láyà àkókò náà kí sọ́lọ́run wọn bá ẹ má ju àwọn obìnrin méjì tí mo fẹ́ ṣàlàyé wọn yìí àwọn obìnrin méjì tọ̀hún tí mo padà ṣàlàyé lẹ́yìn ilé yìí ní kẹjọ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ní dọ̀rọ̀bà lọ́wọ́ mọ́sálà lílẹ́dẹ̀ ìnà káfàrú múra àtànú hẹ́n ọlọ́run ní a ti fi àpèjúwe bú lélẹ̀ àwọn èèyàn bú làwọn fi ṣe àpèjúwe fáwọn èèyàn bú tó ṣẹ́kù láyé lónìí àwọn èèyàn bú tó ti ṣáájú lọ tó ní ọya kèfèrí lóbìnrin àwọn kèfèrí tó gbópọn ju tìyẹ́ lọ ti kọjá lọ wọ́n kọjá lọ wọ́n lo ayé yìí nígbà wọn jáde kúrò láyé sẹ́wọ̀n ò sunkún nígbà wọn kúrò láyé nígbà wọn jáde kúrò láyé ilẹ̀ torí ẹ̀ ya ọlọ́run ní a fi àpèjúwe lé fáwọn kèfèrí lóbìnrin ìmúra àtànú hìn ìyẹ̀wò ànẹ́bí wa núhù bánẹ́bí núhù ṣe jẹ́ òṣìṣẹ́ ọlọ́run tó sin lọ́run tó fi gba ipò tọ́lọ̀ fi si mọ́nú àwọn olùlẹ̀ azimina rusul tọ́lọ̀ ń si mọ́nú àwọn onípinnu ńláńlá onípinnu gààyà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní tòun ti bó ṣe gba ipò tó bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ kò bá sin ọlọ́run ìyàwó rẹ̀ kò kún sí ọlọ́run lọ́wọ́ ara rẹ̀ ìyàwó rẹ̀ kò pẹ̀lú ẹ̀ ìyàwó rẹ̀ kò fi lọ́kàn balẹ̀ ìyàwó rẹ̀ kò yọnu sí ogun tánibí inú òun ṣe òun náà ni ọmọ gbẹ̀yìn bẹbọ jẹ́ òun náà ní sọ fún àwọn obìnrin tí sọ fún àwọn aráàlú pé ta ní pe rẹ̀ núhù ní rẹ̀ lójijì ọlọ́run ta ni núhù náà irọ́ ní pa fún yìí ọlọ́run ìwà tí ìyàwó tánàbí lútù láwọn obìnrin tó tó lọ ilé ọkọ táwọn ìjọ ànábì lútù láwọn ò ní kò sí táwọn fa àwọn ànábì lútù sí àwọn ò ní fẹ́ wọn láya wọ́n wá ń hùwà kó díjọ̀bọ ìyàwó ànábì lútù náà ní wá ń gbé ìbẹ́bọ jẹ́ tánàbí lútù bá ti ní àwọn àlejò ńláńlá òun ní ọ̀lọ́ kí sáwọn kẹfẹ́ wọnú ìlú àwọn ọkùnrin tó wọ́n mọ̀ bára wọn ṣeré ìfẹ́ òun ní ó kí wọn wá wọn a máa hùwà bàjẹ́ yìí níwájú àlejò níwájú ànẹ́bí lútù tánẹ́bí lútù sì ń kìlọ̀ fún pé tẹ́ ń ṣe yọ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀yọ́nú sí ìyàwó ànẹ́bí lútù òun náà kún ṣe ọlọ́run lọ́wọ́ láàárọ̀ ọkọ rẹ̀ kò gbà fọ́nà láàárọ̀ ọkọ rẹ̀ e ń bọkọ rẹ̀ nú ní ìṣẹ́jú ìṣẹ́jú ni ìwà àbàjẹ́ ní ń hù ìwà tọ́lọ̀ náà wọn ọ̀fẹ́ ànẹ́bí lútù àtàwọn ìyàwó ànẹ́bí lútù àtàwọn àjọ rẹ̀ wọ́n pàdé àpòpọ̀ lé ànẹ́bí lútù lérí ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ àwọn méjèèjì yìí ń bẹ lábẹ́ àwọn òjíṣẹ́ ẹ̀mí ọlọ́run táwọn òjíṣẹ́ sì jẹ́ àwọn ẹni sọ́ọ̀lì haini èèyàn rẹ làwọn ànábì ọlọ́run méjèèjì fàkà ànàtàwọn mọ àwọn ìyàwó méjì jàǹbá àwọn ọkọ wọn fọlámù yugi ni yàrá ni wọn mọ àmínà là gbogbo tí wọ́n gbogbo aburú tí ṣe yìí wọn nǹkan kan kò kó rí ìrì obìnrin àyàwó ànábì àyàwó ànábì wọn ò sì rójú orí ọlọ́run ọba fàkà ànàtà àwọn ọmọ fàlàm yuginiya ánìhùn mọ àmì náà là ìṣe yàn ọlọ́run ní wọn ò rọrọ̀ kankan ọ̀rọ̀ wọn lọ́dọ̀ ọlọ́run wọn ò rójú orí ọlọ́run nígbà wọn jáde kúrò láyé wàkìlá dekúlà nàárọ̀ máa dàkìlẹ̀ ọlọ́run ní aṣọ fáwọn ìyàwó méjèèjì ibi ẹ̀ lè jẹ́ wa nàbí ọlọ́run láyé àmọ́ níyì lónìí ọjọ́ àlèkìyàmọ̀ yìí iná máa dáhìlì iná pẹ̀lú àwọn tí ó wọ̀nà nítorí bẹ́ẹ̀ gbogbo wa ń gbọ́rọ̀ tá sọ látàárọ̀ ẹ má jẹ́ àjọ àwọn ìyàwó àwọn ànábì ọlọ́run méjèèjì pàtàkì lẹ́yìn obìnrin ilé ẹ àwọn ọkọ lọ́wọ́ lórí iṣẹ́ dáadáa ẹ àwọn ọkọ lọ́wọ́ lórí iṣẹ́ tọ́lọ́run káwọn ọmọ yín lè bá rí ẹ̀kọ́ rẹ̀ wọ́n lè bá rí àríwòye dáadáa lára yín nítorí bẹ́ẹ̀ ògbóǹtarì ọlọ́mọsá àjẹ́ àgbọ̀ lágbọ̀wọ̀ mọ́jà ọ̀làlá ìlà ìlọ́lọ́ ọ̀là fún ìbéèrè tá a fẹ́ béèrè lórí ìbéèrè yìí lórí ní tá a sọ yìí kápẹ́ àsórí zero seven zero thirty sixty five eighty four forty nine zero seven zero thirty sixty five eighty four forty nine èmi tí n bá sọ̀rọ̀ náà ni alẹ́wùstáàz alẹ́yìmọ́m aṣẹ́kẹ́ Sulaiman Athaqafi chief imam mọ́sálásí bàbá wa ṣe Abdurrauf Abogundé nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́mọsàjà aláṣepẹ́ ma assalam wa ila liqa. fáàrin dùn sọmọdún àti ronú kan ni mi ò rírú ọlọ́run rí ẹ̀jẹ̀ ká ṣàfọmọ́ fún. fàrídù sọmọdún àti ronú kan ni mi ò rírú ọlọ́run rí ẹ̀jẹ̀ ká ṣàfọmọ́ fún. fàrídù sọmọdún àti ronú kan ni mi ò rírú ọlọ́run rí ẹ̀jẹ̀ ká ṣàfọmọ́ fún. fàrídù sọmọdún àti ronú kan ni mi ò rírú ọlọ́run rí ẹ̀jẹ̀ ká ṣàfọmọ́ fún. fàrídù sọmọdún. ọlọ́run rí ẹ jẹ́ ká ṣàfọmọ́ fún un. fáàlìdù sọmọdún àjíròdùn kan ní bí orírò ọlọ́run rí ẹ jẹ́ ká ṣàfọmọ́ fún un. ọlọ́run mi mo mọ̀ tó ti dé aláwòrán bí mo mọ̀ tó ti dé aláyọ̀ tábìkì mo máa gbóyin dé ọlọ́run ọba sóun ló lànà aláwòrán bí sóun ló lóní.